twitter ìrànjú tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ká mojú yín dáhùn ta ló lójú burúkú. àǹtí tó sì àwa ò wí fún yín agbópin ẹ ti sọ fún yín ilé alára ẹ̀fà akékòrí ó ní ẹ sọ fún yín ilé ajẹrò ẹ̀ka gidi lórí tí fáànù yíwò ilé ẹ̀ ní gbọ́ ẹ̀ nígbà. èmi ti mú orúkọ tí fá ohun orúkọ táyé ń jẹ́ ta ní ẹ́ láti máa advice mi wà yìí òkè torí pé o ti bulẹ̀ o fi ìpàgbàlagbà kan ní ẹ̀mí kan ṣé kí nílé ìjìnlẹ̀ yín má bàa pẹ̀lú ìṣúná ṣe ní pé last born lè kọ́ wà láàfù ṣé o gbádùn ṣòro pé mo máa fọ́ fún láìpò o dàgbà ni o dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ reduce àìbọ̀ ẹ̀ ṣé yín láńtà lójú ẹ ni. àwọn mọ̀ọ́kàn sí ẹ̀ ní ká deficiency of carbohydrate ń ba ìjà. ẹ wá torí Ọlọ́run mo wá gbà yín mọ̀ràn ní gbogbo ẹ nítorí ẹ ló ṣe wá náwó bí obìnrin mo ti mọ orú ẹ o ẹ̀yin lẹ máa ń báyàwó yín jà nílé tẹ máa gbàpò títí tẹ máa máa kọ́ ní àyìnlá ọmọ ọgbà. ẹ jẹ́ kẹ́yìn ó tẹrí ba fẹ́ mi mo gba àwọn onímọ̀ràn nílé alára wọn ò pa mí bẹ́ẹ̀ mo gba àwọn onímọ̀ràn nílé ajé. Michael ló ń lò mí angel wo ló ń lò ẹ̀ tó ní kẹ́mi tẹríba fẹ́ mi èmi wo ló fẹ́ tẹríba fún Michael.